kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá títí di àsìkò yìí ni àwọn ìlúmọ̀ọ́ká òṣèré olórin sì fi ń kí ìlúmọ̀ọ́ká òṣèré ṣọlá kòsọ̀kọ́ kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe lánàá tí ń ṣe ọjọ́ keje oṣù kínní bó tilẹ̀ jẹ́ wípé ṣọlá kòsọ̀kọ́ ló fi àwọn àwòrán rẹ̀ èyí tó rẹwà sórí ìtàkùn ayélujára tó sì ń kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí bẹ́ẹ̀ ló sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún dídá tó dáa sí sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sì fi àwọn àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára wọn láti fi kí i kú ayẹyẹ ọjọ́ ìbí bẹ́ẹ̀ náà lọ sì fi àdúrà ránṣẹ́ sí wípé àṣeyí ṣàmọ̀dún o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré olórin àti amúlùdùn ni wọ́n sì ń fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí gbajúgbajù òṣèré Ṣeun Jímọ̀ bí ìgbéyàwó òun àti ìyàwó rẹ̀ ti pé ọdún méje lánàá tí ń ṣe ọjọ́ àìkú Ṣeun Jímọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ohun tí ó fi jíǹkí òun àti ìyàwó rẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà máa fi kí òun àti ìyàwó rẹ̀ kú oríire tí wọ́n sì ṣàdúrà fún un wípé ọlọ́run á ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn kalẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọrin ẹ̀mí Evan Seun Simeon èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọmọ olúwa òun ló ti gba àwọn èèyàn nímọ̀ràn wípé bí wọ́n ti ń wọnú ọdún tuntun kí wọ́n má fi àròyé tàbí kíkùn sólódùmarè bẹ̀rù bẹ̀rẹ̀ rẹ̀ rárá kí wọ́n rí dájú wípé wọ́n yin ọlọ́run ní gbogbo ìgbà nítorí wípé dídásí tí olódùmarè dá wọn sí gan lásán ó tó ọpẹ́ bákan náà ó ju ọpẹ́ lọ ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ àti bí ó ti ń gba gbogbo àwọn èèyàn nímọ̀ràn láti rí dájú wípé wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì dúró ṣinṣin kódà ó tẹ̀síwájú lásìkò tí ó ń sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ìdí nìyí tóun fi sọ nínú orin tuntun èyí tóun ṣẹ̀ṣẹ̀ gbé jáde wípé kí àwọn ènìyàn má máa rí dájú wípé wọ́n ń kọrin aleluya ní gbogbo ìgbà nítorí wípé orin aleluya orin ọpẹ́ ni. Oh. ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́kọ́ òṣèré Regina Daniel òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ ìbéèrè tí ọkọ rẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé Regina Daniel máa fẹ́ òun tó bá jẹ́ wípé iṣẹ́ atún ọkọ̀ ṣe lòun yàn láàyò léyìí tí Regina Daniel sọ wípé ọ̀rọ̀ náà pa òun lẹ́rìn púpọ̀ tóun ò sì mọ ohun tóun máa fi dá lóhùn àmọ́ o òun sọ fún ọkọ òun wípé níbo ni yóò ti rí òun àbí nígbà tí òun bá wá tún ọkọ̀ òun ṣe léyìí táwọn olólùfẹ́ rẹ̀ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sì sọ wípé àwọn nífẹ̀ẹ́ irú ìdáhùn tí ó fi dá ọkọ rẹ̀ lóhùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré Nkechi Blessing Sunday òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọ rírì Ọlọ́run àti láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó ní àlà tínrín ló wà láàrin ikú àti ìyè ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó kó òun yọ ó sì wo òun sùn ó ní ohun tó mú ẹ̀mí yìí òun lọ ló ṣẹlẹ̀ sí òun ní bí mélòó kan sẹ́yìn ṣùgbọ́n tọ́lọ́run sọ wípé ẹ̀mí òun ò ní lọ sí i ó ní gbogbo èrò ọ̀tá lórí òun ló ti di asán léyìí tó sì sọ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ̀ wípé òun ò ní kú ikú kúkú kan ṣùgbọ́n òun máa gbé láti lè ròyìn iṣẹ́ olúwa léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà bá dúpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń gbóṣùbà káre fún ìyàwó ìlúmọ̀ọ́ká òṣèré Kúnlé Afod ìyẹn Dáṣọ́lá Afod fún ọ̀rọ̀ tó sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ó sọ bí ó ti nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tó àti wípé òun ò lè fi ọkọ òun lẹ̀ fún ìkankan wípé kò sí ìkankan tí ọkọ òun lè ṣe kódà òun rí dájú wípé kó tó ṣe òun òun ti dáríjì léyìí tó mú kí òun àti ọkọ òun máa gbọ́ra àwọn yé Dásọ́lá Ford sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọkọ òun fún òun láàyè láti ṣe ohunkóhun tó wù òun láti ṣe wípé ṣé irú ọkọ yẹn lòun máa wá fi sílẹ̀ nítorí ohun tí àwọn ènìyàn ń sọ kiri ó sọ wípé òun ò lè fi ọkọ òun sílẹ̀ o àti wípé ohun tí ọkọ òun àti òun bá ń ṣe kí àwọn ènìyàn fi àwọn sílẹ̀ àwọn làwọn jọ nira àwọn ó wáá sọ fún wọn wípé àwọn méjèèjì làwọn máa jọ bára àwọn kalẹ̀ ó sì gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn lórí ìtàkùn ayélujára wípé kí wọ́n ní ìfaradà pé gbogbo ohun tí ọkọ wọn bá ń ṣe tàbí tí ìyàwó wọn bá ń ṣe sí wọn nínú ilé tàbí níta kí wọ́n faradà nítorí kò sí ìgbéyàwó tí kò ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀. Why did you forgive even because, because I love him then eh, afọ́dù tolerate mi gbogbo nǹkan tí mo ṣe kò sẹ́ni tó lè gbọ́n náà débi o lè máa afford but I will not lie afford is a good man ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin Terry G òun ló ti fẹ̀sùn kan àwọn olórin ẹlẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kọrin wípé ṣé ó dìgbà tóun bá tó kú kí wọ́n tó rántí òun wípé nísìnyí tóun wà láàyè òun pè wọ́n wọn ò dóun lóhùn òun tiẹ̀ ń bẹ̀ wọ́n fún ìrànlọ́wọ́ ṣùgbọ́n tí kò sí ẹnikẹ́ni tí ó dóun lóhùn ó ní nígbà tí owó wà lọ́wọ́ òun òun rántí wípé òun sì ṣàánú fún àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ Terry ló fi fọ́nrán fídíò ibi tí ó ti ń sọ ẹ̀dùn ọkọ nǹkan rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀. all of you guys came to me and i gave you guys hits now i dey i dey chat una now and i no dey respond no be so ṣé na until I die na na go do remembrance for me. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká orí ayélujára Aishat Yusuf òun ló ti sọ bí ó ti tó àwọn ọmọ rẹ̀ méjì lórí ìtàkùn ayélujára ó ní òun bímọ méjì wípé ọ̀kan jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélógún léyìí tí ọ̀kan jẹ́ ọmọ ọdún méjìlélógún wípé òun tọ́ èyí ọkùnrin láti mọ bí wọ́n ti ń dáná àti bí wọ́n ti ń túnú ilé ṣe nítorí wípé ó ní ọwọ́ méjèèjì láti fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó sọ síwájú sí wípé òun tọ́ ọmọbìnrin òun láti má wo ojú èèyàn tàbí dúró de èèyàn kó tó di wípé ó sanwó ohunkóhun tí ó bá rà ó ní òun kọ bí wọ́n ti ń tẹra mọ́ iṣẹ́ wípé ọ̀pọ̀ àwọn òbí ni wọn kì í firú eléyìí kọ́ ọmọ wọn òun ló máa ń fa ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó sì máa ń dá wàhálà tàbí èdè àìyedè sílẹ̀ láàrin wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí adéyínká aláṣeyọrí òun ló ti fẹ̀mí ìmoore fihàn bí ó ti dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ìyàwó gómìnà ìpínlẹ̀ èkó ìbíjọkẹ́ sanwóolu àti àwọn àgbààgbà tó wà níbi ayẹyẹ ìdúpẹ́ ọdún tuntun tí ìpínlẹ̀ èkó ṣe láìpẹ́ yìí ó sọ bí inú rẹ̀ ti dùn tó láti lọ kọrin láàrin àwọn ènìyàn jàǹkànjàǹkàn láwùjọ adéyínká aláṣeyọrí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fẹ̀mí ìmoore hàn. níbi tí mi ò rò pé mo lè dé níbi ẹbí mi ò wọ̀ me ò dé rí o de ri kìíní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco ní ikọ̀ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ gúnlẹ̀ ní orílẹ̀-èdè Cote d'Ivoire fún ìfẹsẹ̀wọnsẹ̀ ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ AFCON èyí tó máa wáyé ní orílẹ̀-èdè ọ̀hún ikọ̀ ọ̀hún gúnlẹ̀ bàgẹ̀ ní ọjọ́ àìkú ikọ̀ ọ̀hún tó perégedé sí ìdíje kò mẹsẹ̀ yọ nínú ife ẹ̀yẹ àgbáyé ni wọ́n gúnlẹ̀ bàgẹ̀ ní pápákọ̀ òfurufú kan ní orílẹ̀-èdè Cote d'Ivoire ní àná tí ń ṣe ọjọ́ àìkú lẹ́yìí tó jẹ́ wípé ó sì di ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún 2024 kó tó di wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún máa wáyé ní orílẹ̀-èdè Côte d'Ivoire. kò ní jù báyìí lọ fún ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ìbẹ̀rẹ̀ ọdún ni a wà gbogbo ohun tó bá nílò láti ṣe ní kíákíá ẹ jẹ́ ká tètè ṣe tó bá jẹ́ wípé iṣẹ́ la fẹ́ kọ́ ẹ jẹ́ ká tètè lọ kọ́ tó bá sì jẹ́ wípé a fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ni tàbí a fẹ́ ṣòwò ẹ jẹ́ ká lọ ṣe kó tó di wípé àkókò lọ ọlámìdí ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.